ẹ fi ọpẹ́ f'Olúwa wọn Olúwa torí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ f'Olúwa wọn Olúwa torí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ f'Olúwa wọn Olúwa torí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn Olúwa torí àánú rẹ̀ dúró láéláé tó àpáta ayérayé ibi ìsádi olódodo olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọba tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù wa tó fi iṣẹ́ ogun rán àdàgbà àmọ́pàrọ̀ oyè àríro àlà ọlọ́run ìyanu ọba lánàá ọba lónìí ọba títí ayé ẹ̀ nípẹ̀kun ògbéni níjà kẹrù òbò níjà wọléwọlé tí wọnú ọpọlọ oníṣẹ́ ìyanu ìṣẹ́jú ìṣẹ́jú balógun níbi tí ogun ti lé ọ̀rọ̀ mọ ọ̀rọ̀ mọ lájò wo lé dọmọ bániláìlèjò wo tó nílé máa jẹ lọ bàbá dáadáa olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọlọ́run tó ní ká wà láyé ká wà láàyè ká tún wà láàyè ara wa ọ̀sọ́kọ̀nù a ọ̀sọ́mọ́nù a ò dòkú àwa fúnra wa gan wọn ò gbé wa gbìn ṣé kò wá yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò yẹ ká máa yin bàbá dáadáa bàbá àrà ẹlòmíràn náà sì tún ti dé ọ̀sọ̀ọ̀sẹ̀ tó bá ti dé báyà kọ́ ká ṣáà máa dúpẹ́ ẹ wo mo wà sọ fún yín pé àyọ̀ ni ayọ̀ là ń yọ̀ ẹni tó bá ẹni tó bá ẹni tó wà láyé tí ò lè dúpẹ́ ayọ̀ ló torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ló ti wà ní ìsàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti wà ní ipò òkú ṣẹ́dá àwọn yẹn wọn wá ní prayer point mọ́ ọ̀ àwọn yẹn ò ní nǹkan tó tún béèrè lọ́wọ́ ọlọ́run mọ́ wọn ò ní nǹkan tó ń bọ́ lọ́run sọ mọ́ ṣùgbọ́n àwa tá a ṣì wà láyé bíbélì sọ wípé ìrètí sì ń bẹ fún ní gbogbo àwa tá bá ṣì wà láyé ó ní ìrètí wọn fún yẹn ni wípé ẹ̀yin dáàdì mi àtẹ̀yin mọ́mí mi ẹ̀yin àbúrò mi àtẹ̀gbọ́n mi ẹ wo lè e sílẹ̀ mọ́ ẹ ìrètí bá bẹ fún yín kí lẹ ṣì ń wá ẹlòmíà ló wáyàwó ẹlòmíì àlóhùn wọ́n mọ̀ ẹlòmíì wojú ọlọ́run fọ́kọ ẹlòmíì wáṣẹ́ ẹlòmíì jẹ gbèsè wọn bó ṣe máa san kiri láńlọ́ọ̀dù ẹ̀ kó ilẹ̀ gbúdọ̀ mọ́ba láńlọ́ọ̀dù torí láńlọ́ọ̀dù bọ̀ wá kanlẹ̀kùn ẹ wá ti ròpin ẹ má ròpin o torí pé ilẹ̀ tó ṣì mọ́ yín ẹ wo oòrùn tó wà lókè ó tó aṣọ ọgbẹ ìrètí ń bẹ fún yín aláàánú yẹn ń bọ̀ lórúkọ Jésù ilé mo fi kí yín káàbọ̀ sórí ètò ètò lórí Orísun mo lérò pé láyọ̀ ni mo bọ ayé mo tẹ̀ pé dáadáa torí mi ti sọ fọlọ́run gbogbo àwọn ọmọ gbogbo àwọn ọmọ ọjọ́ mi lórí ògo ìgbàlà kò sí kankan nínú yín táyọ̀ sọnù bí ọwọ́ lórúkọ Jésù orúkọ mi ni Kẹ́hìndé Kẹ́hìndé aya afẹ́ ẹlòmíà ní yàyàdì ẹlòmíà ní ọmọge afẹ́ ọmọge afẹ́ alárinà ẹwọ gbogbo bí tá a bá pè mí sí èmi náà ni mò ń jẹ ẹyin ṣe dáadáa lẹ́wà mo gbà nínú ìwé pé pé àwọn dáadáa àtàwọn mọ́mí àtàwọn àbúrò mi ẹgbẹ́ bíbélì yín torí pé lónìí ọ̀rọ̀ Ọlọ́run máa jáde sí wa lónìí olórin ẹ̀mí tó wà nínú ilé a tún máa máa jó sórí àwọn orin ẹ̀mí lóríṣiríṣi ó lé ẹ̀wà kúnlẹ̀ nítorí pé kí ni Ọlọ́run ti rẹ́dì báyìí ó ti ṣetán láti bá wa sọ ọ̀rọ̀ ẹ̀mí. tó lónìí bí mo ṣe máa mú wá fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ àkòrí tí mo mú wá lónìí ni ìgbéraga kí ni mo pè ìgbéraga ẹ jẹ́ ká ṣíbélì wá sínú ìwé orin dáfídì psalm sixteen orí kẹrìndínlógún orí dáfídì orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún sixteen eighteen tí ó kà báyìí wípé ìgbéraga ní ṣáájú ìparun agídí ọkàn ní ṣáájú ìṣubú ìgbéraga ní ṣáájú ìparun agídí ọkàn ní ṣáájú ìṣubú ṣe rí ọ̀rọ̀ ìgbéraga yìí kò sẹ́ni tí ò ní díẹ̀díẹ̀ nú ayé ẹ̀ gbogbo wa ń gbàdúrà ni pé kọ́lọ́run jọ kó ṣàánú wa ṣe rí ìgbéraga jẹ́ kan agídí ó jẹ́ mi mi wá ń tẹ̀ wá mi eléyìí tó le jù nínú méjèèjì mi ò mọ eléyìí tó le jù ṣùgbọ́n tá a bá rí ẹni ní agídí oh my god tẹ́ bá rí ẹni là <laughs> mò ń bọ́rọ̀ bọ́ ẹ lójì ṣé rí ẹ jẹ́ kí kọ́kọ́ mú láti ibi pẹlẹbẹ náà ẹ jẹ́ mú látòrí ìgbéraga bíbélì sọ pé ìgbéraga ní ṣáájú ìparun ṣẹ́rí ẹni tó bá ní ìgbéraga mà àbẹ́ni tó bá ní ìgbéraga sà nǹkan tí ò tó ló máa lóhùn tó àwọn máa lé aláàánú jìnnà síra ẹ̀ ṣẹ́rí ilé ayé social media tá ti ẹ̀ wà yìí <laughs> ẹ̀rẹ́ni tó jẹ́ pé àwọn bíi mẹ́fà ni ó ń pín yàrá kan sùn ọ́ ṣùgbọ́n tí a bá máa rí lórí social media of course kò sẹ́ni tó fẹ́ máa búra ẹ̀ kù lóòótọ́ ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan lé ayé kéèyàn má bàa lè lóore jìnnà síra ẹ̀ irun tẹ́lòmí ò owó tó jẹ́ pé ó lè bọ́ mọ̀lẹ́bí kan lódìdí oṣù kan òun lẹni tí ò tí ì níṣẹ́ lọ́wọ́ máa fi ra irun tí wọ́n á gbé sórí ìyẹn ẹ̀ tá a máa ń dé wọn. ṣẹ́rí ó dáa o nǹkan tó nǹkan àlùmọ́nì nǹkan tó dáa tó dáa téèyàn bá ti jìyà náà tọ́lọ́run bá ti pèsè ó yẹ kára náà máa tù wá ká máa fowó ra nǹkan tó dáa sára wa. ṣùgbọ́n kéèyàn má ì tí ì tó nǹkan kan kó jẹ́ pé wọ́n sì ń dáwó aṣọ sí ẹ lọ́rùn wọ́n sì fún ẹ lówó oúnjẹ ìwà wa sáré rí owó kan wá wò pé à ah, ẹwà nìkan ló fẹ́ fi ṣe ṣé rí ìgbéraga ó ní pé kíyàn máa nǹkan téèyàn ò tí ì tó kíyàn lóhun tó bẹ́ẹ̀ òun tó bẹ́ẹ̀ òun jù bẹ́ẹ̀ lọ ṣé rí ẹni tó bá ní ìgbéraga láàánú máa ń jìnà sólúwa torí pé kí ni gbogbo tó yẹ kó ti rẹra ẹ̀ sílẹ̀ kọ́ lóun lè gbé ẹ̀ ga ó máa kápá sókè báyìí ẹlòmíì bóyá orin ló ń kọ ẹ wàá pé sìsá ìjọ wa máa kọrin ṣọ́ọ̀ṣì wa wọ́n máa bí kí ni iye mẹ́mbà mélòó lẹ ní ṣọ́ọ̀ṣì ṣe é pé one thousand irú microphone wọn lẹ máa fún wa iye backup mélòó wọn ti máa fún yín láwọn èmi á máa bi wọn pé ẹjọ kátẹ wa láwọn fifty nìkan láwọn à ń ṣọ́ọ̀ṣì ṣé jésù òkú fáwà ni káláwọn fifty nìkan láwọn à ń ṣọ́ọ̀ṣì ọlọ́run ti wá sọ̀rọ̀ yín lọ́tọ́ pé àwọn ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹlòmíín sóò ní gbẹrẹ lọ́tọ́ pé kwaya ṣọ́ọ̀ṣì tó ti bẹ̀rẹ̀ tí pásítọ̀ ẹ gbàdúrà gbàdúrà pé ọlọ́run jọ jẹ́ kó ọmọ yòó já gbagba jẹ́ kó já gbangba jẹ́ káyé gbóhùn ẹ̀ kó máa lé padà sí ṣọ́ọ̀ṣì mọ́ ṣọ́ọ̀ṣì yẹn ti lókà <laughs> ṣọ́ọ̀ṣì yẹn ti wá lókà fáwọn sìsá àwọn sìsá ò lè lọ bẹ̀ mọ́ torí ẹ̀ di international gbogbo ayé ti ń gbé wọn kiri ìgbéraga ní ṣáájú ìparun ẹlòmíì ẹsẹ̀ ò tí ì dúró o ṣùgbọ́n bẹ́ẹ̀ máa fò ọlọ́run aṣáàánú fún wa àwọn ọmọ wa tá à ń bínú àtàwọn ọ̀dọ́ tá àwa tá àṣẹ bẹ̀rẹ̀ sí ní àtàwọn ọ̀dọ́ ṣàánú wa kọ́ àwọn ọmọ wa dáadáa pé ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ káwa máa wù ẹlòmíì ò lè a máa ń tó máa pàmò wa yunifásitì bọ́ọ̀rẹ́ mi kan náà ṣe gbàdúrà ní rúùmù ọ̀nà ẹni tó bá máa lọ́kọ láyé òun o òun gbàdúrà kí ìyá ọkọ òun ti kú à mo láàdúrà yẹn ọlọ́run àgbà mo ní ṣùgbọ́n àfikún ọ̀nà má bímọ ọkùnrin ó ní kí ló dé tí mo máa sọ pé kó o má bímọ náà àfikún má bímọ ọkùnrin torí pé ọ̀nà ṣe máa sọ dání yẹn tọ́mọ ẹ̀ má máa níyàwó ah orí wàhálà ìtì ẹ̀kọ́ kẹ́hìndé gbogbo nǹkan ló máa ń ní ẹ lára mo ní ah nígbà tàbí amọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó di ni pé ó sìn ó fẹ́ yàwó fọ́mọ ìyàwó kan wá yọjú ó láfi kí ìyá ọkọ ẹ kú kó tó di pé o wọlé ṣé ní gbogbo àwọn ìwà burúkú kí ọmọbìnrin tí ò tí ì lọ́kọ máa sọrú yẹn jáde ẹjọ́ kó wá sọ lágbègbè ibi tí àwọn prospective husband wà ẹjọ́ ta la fẹ́ rú ẹ̀ ta la fẹ́ rú ẹ̀ yàwó ṣé ní tẹ́yọ̀ bá ti jọra ẹ̀ lójújù àfẹ́mí àfẹ́mí àtàbà tí ìdébẹ̀ pàtí ò tí ì bẹ̀rẹ̀ àti bí o bá lọ wọ́n á mísì mi irọ́ ni ẹ wo èmi á máa sọ pé nígbà téèyàn bá síkì tó bá dé tó ah, ẹ lọ sinmi ah, ẹ wo iṣẹ́ ọ́fíìsì yẹn ti pọ̀ jù èmi nìkan ni mo ẹ ah, lọ́ọ́ má jẹ́ kéèyàn kú ṣẹ́rí téèyàn bá gbẹ́sẹ̀ léni léni léni tó bá di ọ̀la wọ́n ti rẹ́ni tó máa replace ẹ̀ kí ló wá dé ọ̀la ni mo ti ẹ̀ sọ ní èmi eléni iṣẹ́ ò gbọdọ̀ dúró mo mọ CEO báǹkì kan tó kú ìṣẹ́jú kan iṣẹ́ ò dúró àwọn èèyàn ń ṣe transaction wọn lọ ní àwọn ilé àjáde báǹkì àṣà ń gbọ́ wọ́n gbé gbogbo screen wọ́n gbé fọ́tò ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó máa ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀ wọ́n ní pàfẹ́mi àfẹ́mi position yẹn tí mi bá débẹ̀ kò sẹ́ni tó gbọ́dọ̀ débẹ̀ tí n bá tún kúrò mbẹ gan mo fẹ́ mo fẹ́ pilẹ̀ ẹbẹ̀ ilẹ̀ fáwọn ọmọ mi ọmọ ẹ tó tún wà yunifásitì tó ìjáde ọlọ́run wá ṣàánú fún wa ìgbéraga ní ṣáájú ìparun yẹn ni pé ẹni tó bá máa parun láyé ìgbéraga lákọ́kọ́ fi ṣáájú téèyàn má gbéraga jù ibi tó yẹ kéèyàn ti ráàánú gbà èèyàn lè rí gbà torí nǹkan tóòtó ló máa lóòótọ́ mo wo yorùbá fíìmù kan lọ́jọ́ kan gbogbo bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù fúnra wọn ìkan lóun ṣiṣẹ́ ní kinní kan ìkan lóun wà lẹ́kí ìkan lóun wà kinní kan lòún gbé nígbà tí ẹni tó máa ràn wọ́n lọ́wọ́ dé wọ́n kàn pé ni pé ẹjọ́ wọ́n ń wáyàn kan tó máa fill position àyẹn ah, ní gbogbo àwọn ọmọ gbogbo àwọn àbúrò ọmọ àbúrò tó wà ní wọn lọ́ti tó tàn kò sí kankan gbogbo wọn dẹ̀ ń ronú ẹ̀họ́ ah, lọ́hùn àbí kí n sọ ni ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ gbogbo owó tó bá ti rí a máa fi ra designer wọ́n á ní wọ́n náà wọ́n máa fake ẹ̀ táwọn fi máa make ẹ̀ tá láwá ràn yín lọ́wọ́ ẹlòmíà bọ́ sí abíyá lọ lè tura àbí bí ó lọ jẹun bì kan á sáré bọ́ sí kọ́nà kan á gbé fóònù á á ní chilling at home ṣé ṣé ti ẹ̀rí situation tá a wà nàìjíríà yìí ọlọ́wà ṣàánú wa social media ti bà ayé jẹ́ ṣé ẹ wá rí bíbélì sọ pé agídí ọkàn ah ìgbéraga àtagídí mi ìmẹ́lẹ̀ tó burú ṣùgbọ́n tẹ́ ẹ bá pa ẹ tẹ́ ẹ bá pàdé ẹni tó ní agídí ọmọ kan ti bá mi ṣiṣẹ́ rí mo bá a wí lọ́jọ́ yẹn mi ò wá fóúnjẹ lẹ̀ oúnjẹ tó yẹ ó yẹ kó wá bí mi ó yẹ kí n fi oúnjẹ tó máa jẹ kalẹ̀ ó yà jẹ ilé jẹ ilé jẹ ilé bó torí pé ó bí mi nínú wa wọlé lọ mo wá bí lifin tó máa fi wọlé padà á wá kọlẹ̀ pé mọ́mì kí ni máa jẹ ó yà mí lẹ́nu títí sílẹ̀ fi pé pápá sókè bí fáànù ìbò rè mú wà á ọmọ yóò máa béèrè oúnjẹ pàtó oúnjẹ gbé sí máa torí pé oúnjẹ yẹn kọjá ó tà sí táìmù o ọmọ yà ó ní mọ́mì òun ò lágídí ó ní tí mo bá rí àwọn ẹ̀gbọ́n òun ó ní tí wọ́n bá ń bínú báyìí á dàbí ìgbà tí ń bínú rẹ̀ ẹ́ nínú ilé ló fẹ́ ọmọ tó ń bá yàn ṣiṣẹ́ kó máa sọ fún yín pé agídí tòun ò sì tó lẹ́gbẹ̀ẹ́ tàwọn ẹ̀gbọ́n òun ṣé nǹkan tó yàn fi yan gan nìyẹn tẹ́ bá rí ẹni tí ó ní agídí wọ́n máa sọ pé má ṣe nǹkan báyà níbi tóun máa ṣe lẹ má gbàgbá níbi tóun fẹ́ kú sí nìyẹn nígbà tí èèyàn bá ní agídí tó wá ní ìgbéraga ẹjọ ta láàrán olúwẹ lọ́wọ́ ẹ máa pẹ tó bá jẹ́ five thousand lórí ẹwọ ìjà fún five thousand ẹjọ sá ẹ bá mi wáṣẹ́ company àwọn èèyàn wájú ọlọ borúkọ àwọn jẹ́ rárá ṣẹrí agídí ìgbéraga ó máa ń lé aláàánú jìnnà síyàn ni company sí wọ́n prefer láti fún ẹni ten thousand wọ́n má bínú tíṣẹ́ bá wà àwọn á pè wọ́n fún ten thousand pé ṣàkóso ẹ̀ kó máa lọ nǹkan tó ń ṣe fún yín nìyẹn mo ṣàgbà ten thousand ẹjọ́ máa lọ torí pé kí ni wọ́n mọ̀ pé táwọn bá fi yín sílẹ̀ sí iṣẹ́ yẹn máa bà wọ́n lójú jẹ́ agídí ẹlòmíì agídí ẹlòmíì àti ìgbéraga mo kọ́ ọmọ mi lọ sí páàkì lọ ṣe nínú ọ̀dà kan ṣe bẹ́ẹ̀ de akọ́ wọn lọ sí páàkì àwọn géètì máa ń tó máa ń wà lẹ́nu géètì yẹ kán dìde sí géètì mo kàn wọ ọkùnrin yẹn lọ́jọ́ yẹn mo kọ́kọ́ wọlé ọkọ mi ń bọ̀ lẹ́yìn so bí mo ṣe dẹnu gate pé mo fẹ́ wọlé mo ní good afternoon ó ní kí n bí tó jókòó sójókòó sí ó ní open the gate so èmi ṣáà struggle pẹ̀lú gate ẹ̀ ó ní do like this ó dẹ̀ jókòó síbẹ̀ ní mm, òrojọ́ pàtó yẹ ọlọ́run dá mi láàárọ̀ bá dẹ̀ fa gate mo dẹ̀ wọlé mo dẹ̀ sí padà nǹkan tó ń ṣe ló ń ṣe gbé earphone sí kẹ́rìsì mánu àti ọkọ̀ tí máa wá ń bọ̀ ó tún ṣe bẹ́ẹ̀ <laughs> ó ń dà sí gate ọkọ̀ mi ní kíni you cannot stand up <laughs> ẹni tó wà lẹ́nu iṣẹ́ tí ò lè dìde sí gate fún yàn ẹjọ ṣé irú yẹn lè máa máa lọ tẹ́ bá nígbà five hundred naira rárá ọlọ́run àṣàánú wa gbogbo nǹkan kí nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká fi rẹ̀lẹ̀ sí bó ṣọrin ló ń kọ bó ṣe wàásù ló ń ṣe ẹlòmíì pásítọ̀ mi ò tẹ́ pé junior pastor lè wàásù kó listing wọn bá ní junior pastor ọ́fíìsì làwọn big daddy máa jókòó sí wọn ò lè gbọ́ wàásù junior pastor ọlọ́run àṣàánú wa ìgbéraga bíbélì ní òun ló ṣáájú ìparun ẹni bá máa parun láyé táwa sì fi ìgbéraga síwájú ẹ̀ ó ti parun gbàdúrà pàdé pa lórúkọ jésù àwa ní fi ìgbéraga àti agídí ọkàn àní fi lé àlànà wa lọ tó ẹ jẹ́ kí n dánu dúró díẹ̀ ká lọ sókè lọ́ọ̀nà ká lọ fi jó orin àti ìyìn ká lọ fi yan ọ̀gá ọ̀gbẹ́ wo tí máa padà wọlé a máa bọ́ sí ìpele tí ó kàn ìyẹn ni ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá mi nínú olúwa ti wà ní ìkàlẹ̀ láti mú ọ̀rọ̀ ọlọ́run wá ẹ má ì sí dìde o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ déédéé wòye.